على رسول الله سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته نيت أسواج شراء عفاوة الشيخ صالح العصيمي حفظه الله ورعاه كما في خلاصة تعظيم العلم ريتي عن بابه حسبي المعقد الثاني عشر انتخاب الصحبة الصالحة له نعم المعقد الثاني عشر انتخاب الصحبة الصالحة له اتخاذ الدليل الضرورة الأجلة في نفوس الخلق فيحتاج طالب العلم إلى معاشرة غيره من الطلاب لتعينه هذه المعاشرة على تحصيل العلم والاجتهاد في طلبه آه، المعقد الثاني عشر وجوب <clears throat> ẹlẹ́ẹ̀kejìlá ètò ní ṣe pẹ̀lú ọ̀nà wo la lè fi pàtàkì ìmọ̀ àbí ọ̀nà wo ni ìmọ̀ lè fi dúró sí wàlá ìtìkáàbù sọ́hìbàtì sọ́ọ̀lẹ̀ hàtìlá ẹni tí ó fẹ́ wá ìmọ̀ ayé ìtìkáàbù sọ́hìbàtì sọ́ọ̀lẹ̀ hàtì lè tọ́lá ayé lè lẹ́yìn tí a bá fẹ́ wá ìmọ̀ èèyàn yan àwọn alábàárìn rẹ̀ èyàn ń yàn wọ́n àwọn tó ṣe wípé èrò tèèyàn àti tí wọ́n ó papọ̀ eléyìí ṣe pàtàkì púpọ̀ fún ẹni tó bá ń wá ìmọ̀ ẹni tí bá ń wá ìmọ̀ kò gbọ́dọ̀ yan ẹni tó jẹ́ bí onífàyàwọ́ kó wá ṣe pé òun ni kòríkòsọ ẹ̀ tí ẹni tó jẹ́ bí onífàyàwọ́ tó sẹlọ́n ni láà sẹlọ́n kí tó fa ni pé èrò wọn ò ní papọ̀ bẹ́lẹ̀ ṣe ń ronú owó tó wọ́n ronú mà èrò yìí ò ní papọ̀ ṣùgbọ́n ni tí èrò èèyàn àti ẹ papọ̀ ń wá a tó fi pàdánù ìmọ̀ ọlọ́run fún ní làákàyè ó lọ́pọlọ ọlọ́run fún lóye ọlọ́run fún ní kí nǹkan oyè àmọ́ àwọn tó tó rẹ̀ mọ́ àwọn òsín ní láàrin ibi tó ń tọ̀ ilé ìṣokùnfà tó fi pàdánù ìmọ̀ ìlàfáà fi ń sọ bí wípé ìtìkọ́dù zẹ̀mílì ضرورة لازمة في نفوس الخلق kéèyàn ó alábàárìn alábàárò alábàákẹ́gbẹ́ daruratun lazima nǹkan tó ṣe pàtàkì ni ó ń táàrí bí tì sí ni fi nufusul khalq lẹ́mìí kí ni ó lẹ́mìí gbogbo ẹni tí bá ti ń jẹ́ ẹ̀dà ọmọnìyàn gbogbo tọ́lọ̀ ń dá wọ́n máa fẹ́ sùn mọ́ alábàárìn àfáà Sheikh Ibn Uthaymeen wọ́n ní al-insan madaniyun bi suratin tabi'iyya ọmọnìyàn bọ́lọ̀ ń ṣe dáwà al'insan madaniyun bi suratin tabi'iyya wọ́n ní bọ́lọ̀ ń ṣe dá ọmọnìyàn ìtumọ̀ ni wípé èyàn ò lè dáṣe lọ́nà kààbọ́nà míì ó láwọn èèyàn tí ẹjọ́ máa ṣe tẹ́ àdébẹ́ ṣe wòrí ohun ọ̀bẹ́nì kankan ṣe kọ̀rọ̀nù bó ti wulẹ̀ kó ma ó sá láwọn ẹnìkan tẹ́ẹ̀jẹjọ bára yín sábà ìdí ní tó fi jẹ́pọ̀ àfá náà wọ́n mú jáde ń bí pé ìkọ́rọ̀ zẹ̀mí bọ̀rúratún láàzímatún fi nufusul khalq kéyìn olóòrẹ̀ kéyìn lẹ́mìí ẹ̀dà ọmọnìyàn náà فيحتاج طالب العلم إلى معاشرة غيره من الطلاب ẹni tó bá jẹ́ ọmọ akẹ́kọ̀ọ́ tó ń wá ìmọ̀ yóò ní bùkátà sí ẹni tí ó nínú àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó jọ rẹ̀ tí wọ́n jọ máa lọ tí wọ́n jọ máa bọ̀ tí wọ́n jọ máa yẹ tí tí wọ́n jọ máa sọ̀rọ̀ lérí nípa nípa nǹkan tí wọ́n kọ́. على تحصيل العلم والاجتهاد في طلبه ìbárinpọ̀ ìbáṣepọ̀ irú ọ̀fẹ́ rẹ báyìí yóò máa jẹ́ ìrànlọ́wọ́ fún láti lè jẹ́ kí ọwọ́ rẹ̀ ó tẹ ìmọ̀ àti láti lè máa jẹ́ in tí ó máa jẹ́ ìwúrí àbí ìgbìyànjú tí ó máa fún ní àlékún ìgbìyànjú nípa wíwá ìmọ̀ sọ̀rọ̀ ìmọ̀ náà ni ó pọ̀ ní ọ̀rọ̀ táwọn sọ ìdí ìyàtọ̀ jẹ́ pé kéèyàn má ṣàṣìṣe níbi yíyan ọ̀rẹ́ ní àbá kẹ́kọ̀ọ́ kódà gbà mí ń bẹ ẹlòmíì àjọjọ́ ń kẹ́kọ̀ọ́ náà ni àjọjọ́ ń kẹ́kọ̀ọ́ ni ṣùgbọ́n òun ìmọ̀ rẹ̀ kò bí kò mọ́ sọ pé ìwúlẹ̀ àbúrò àgbáríkà ló pàtàkì hmm? kódà bó sálè bá tàṣà lè yẹn mọ̀ tán bá fàlùbáríkà sí tí ọ mọ̀ jù bẹ́ẹ̀ lọ ó lóore ju kìíní kan tí ó tó wà tó bá ti rú àwọn èèyàn báwọn máa dọ́gbọ́n jìnnà sí mọ́mọ́ lọ́rẹ̀ ó náà wá mọ̀ ṣùgbọ́n sí mọ̀ yín ó yàtọ̀ síra àfọkànsún tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ àfọkànsún tiẹ̀ ó yàtọ̀ sí tiẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ méjì kan wọ́n jọ wà ń lẹ́ẹ̀kọ́ ìkájọ́ ló gbìyànjú ìkejì oṣù nígbìyànjú èyí tó jọ nígbìyànjú táwọn olùkọ́ bá béèrè béèrè pé ta ló mọ̀ nǹkan yóò náwọ́ yóò sì gbà ìkejì rẹ̀ tí èso nígbìyànjú wá pè wípé wọn ò nífẹ̀ẹ́ sí bí ṣe máa ṣe ìsíkànbà lè mọ̀ pọ́ mọ̀ òun náà lè ṣe bí wo àwọn ẹgbẹ́ tó kù kọ́mọ̀ náwọ́ ni àwọn nígbà tó ń béèrè pé ta ló mọ̀ ó sì náwó ó tún yá ìkejì tó lọ fún wípé ó ní káà lọ máa jókòó sẹ́yìn káàwọn máa jókòó wájú wọ́n ní kí ló tún dé ó nítorí wípé tó lè kọ̀bá kọ wọnú yàrá akẹ́kọ̀ọ́ tó bá béèrè béèrè àwọn tí kọ́kọ́ wà wájú ni wọ́n kọ́ fara gbá ìbéèrè tí wọn bá ti gbà mú jìyà ṣùgbọ́n tí wọn bá lọ jókòó sẹ́yìn pátápátá tí wọn ò ní lè béèrè irú béèrè lọ́wọ́ èèyàn kódà èèyàn mọ aráyè sí nígbà tó lóko bá wà ní níwájú ga tí ẹgbàá jama bá sì wáyé ẹgbàá jama kó tó di kàn yóò ti rẹ ẹni tí nàgbà sọ àwọn bàrọ̀ yìí nìyí òun ló mú wá láti lè fi ṣe ẹ̀rí pé

èyí ò rí kódà bẹ́ẹ̀ ni pé èrò tiẹ̀ ò papọ̀ mọ́ tiẹ̀ èyí rọra máa dọ́gbọ́n yẹra fún èèyàn bẹ́ẹ̀ náà. والجماعة في العلم انسلمت من من الظواهر النافعة في الوصول إلى المقصود. والزمالة في العلم انسلمت من القوائل كما نافعة في الوصول إلى المقصود. نافعة شولة في الأصول إلى المقصود والزمالة كان يوني على ألباني ألباكبه في العلم نباتين ينككو إن سلمت من الجوائل tí ìní alábàárìn yẹn tó bá ti mọ́ tó là kúrò níbi àgbákò tó bá lòmí ẹni tí ń bá rìn kò ní tó bá ti jẹ́ wípé àgbákò lọ́wọ́ kẹ́kọ̀ọ́ ya wọn máa dá sí ìtì ẹ náà lọ́rẹ̀ ṣùgbọ́n tó bá yẹ pé ìní ọ̀rẹ́ níbi wíwá mà tó bá ti lè là kúrò níbi alọ́gọ́wà àgbákò náà fi ó dá pọ̀ ó sàǹfààní o kéèyàn lọ́rẹ̀ tó yẹ pé èrò yíyọjọ papọ̀ ó máa ń sàǹfààní púpọ̀ fil láti lè jẹ́ kọ́wọ́ èèyàn tẹ ní tí èèyàn gbà lérò lórí ìrọ̀ kẹ́kọ̀ọ́ náà. wọ́n á yá sínú wọ́n ní kò dáa tó bí kọ́ọ̀sìdì lọ́lá gbogbo ẹnikẹ́ni tó bá ní àfọkànsùn gíga lérí gbogbo ìdíyàn bá fẹ́ ṣe tí yàn bá ti láfọ̀kan tí mo fẹ́ ga nídìí tí mo ń ṣe pàápàá jùlọ nídìí wíwá mà ìlànìtìkáàb sọ̀fìbàtì sọ̀lẹ̀ àti ìtọ̀yìn o èèyàn gbúdọ̀ ìtìkáàb o gbúdọ̀ ṣẹ̀ṣà o gbúdọ̀ yan sọ̀fìbàtì sọ̀lẹ̀ ọ̀rẹ́ tó dáa ọ̀rẹ́ rí tọ̀yìn o ọ̀rẹ́ yóò máa lọ́wọ́ yóò di olùrànlọ́wọ́ fún torí pé fa ìnnà lil fi kọ̀lílì àfàrà torí pé ààyò kan sí ààyò alábàárìn kejì wọ́n máa ń ní lápá lára ara wọn ẹni tí èèyàn bá ń bá rìn yóò lápá lára èèyàn èèyàn náà ó ṣe kí ni ó èèyàn náà ó lápá lára rẹ̀ náà. أبو داود والترمذي عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال الرجل على دين خليله فلينظر أحد فلينظر أحدكم من يخالف فلينظر أحدكم فلينظر أحدكم من يخالف روى أبو داود والترمذي عن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لو يا يعبان بتاع صردي عفا ومو ọ̀rọ̀ anẹ́bísọ́lá sẹ́lẹ̀m wá ilé tí a fọ́ Abu Hurairah gbà wá tí a fọ́ Abu Darda Tirmidhi tí wọ́n mú jáde nínú tíra wọn ipé anẹ́bísọ́lá rẹ̀ sẹ́lẹ̀m anẹ́bísọ́ pé ar-rajulu ala dini khalili ọmọnìyàn ala dini khalili al-mar'u ar ń bẹ lórí dini khalili dini bíi ìṣesí hmm? ọmọnìyàn ó máa bẹ lórí ìṣesí ẹni tí wọ́n bá tó jáyò ẹ̀ hmm? kọ̀ọ̀kan ó máa ń bẹ lọ́dọ̀ àwọn lárúbáwá ti pẹ́ tí wọ́n máa ń sọ wọ́n ní wọ́n aladini muluki الناس على dini múlùkì àwọn èèyàn ibi tó bàbá ti ń lọ náà ìwọ ara ìlú lọ bọ́ọ̀ lọ wútù láti ẹ̀ lọ́rẹ́ abẹ́ẹ̀kọ́ so ọ̀rọ̀ ń gbólóhùn ó wúlò púpọ̀ fún àwọn àfà tó bá tẹ́ bá ti gbé ìsìláàmù wọ ìlú kan tó bàbá ti gbà pẹ̀lú parí báwọn aráàlú wọn gbà bẹ́ẹ̀ bá ń ṣe wáàsí bẹ́ẹ̀nìkan ní ẹ̀dá kẹyìn jẹun ọ̀bọ̀ ọ̀nà ṣe sí pé kòńgò ní sọ bẹ́ẹ̀ nígbà tí mo pé ọba náà ó ń ṣe lọ́wọ́ jẹ́ pé tẹ bá wọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀bí tí Islam wọ̀ ní fìríkìá àwọn tó bá yẹ pé ọba wọn gbà yóò tètè tàn bẹ́ẹ̀ torí pé àwọn tí ó gbógun tì wọ́n múra eléyìí ṣẹlẹ̀ ní al-Mamlakatu al-Arabiyya as-Saudiyya bàtí àfáwà Muhammad bin Abdul Wahhab àwọn kan gbé Islam wọ́bẹ̀ o ṣùgbọ́n wọ́n jà dáadáa Islam tó ti di pé ó ti ń di yẹ̀bùyẹ̀bù wọ́n wá tuntun sí wọ́n dáwọn yà padà sí di tawhid nínú àwọn tó kún wọn lọ́wọ́ tó tèfè gbá tí wọ́n sọ ọ̀nà ni mẹ́líkù sọ̀rọ̀ ilé ìlú fa tó fi jẹ́ pé ọlọ́run fi àlùbáríkà fi dá wà púpọ̀ kódà ń gbà sọ́rọ̀ ogun délẹ̀ wọ́n dẹ̀ dẹ̀dà náà àtọ́bà so látara àdélé ọ̀rọ̀ yẹn ti wà nínú àsámà àwọn lárúbá ti pẹ́ wọn annasu ala dini mulukihim òkèṣe Ànábì sallallahu lórí ìpìlẹ̀ bílábá ń sọ lárúbá tẹ̀lé pé àrọ̀dúyìn afsọ̀fẹ̀lẹ̀ ẹni tó tún dá láwọn jù gbogbo lárúbá lànà sọlá àwọsọlá sọ̀nà mi ni àrọ́jùlú aládìní kọ̀lẹ̀lẹ̀ ọmọnìyàn yóò máa bẹ lórí ìṣe sí ẹni tí bá ń tó jẹ́ àyẹ̀ ìṣesí ó ti kó ẹ̀sìn ẹ̀sìn ó ti kó ọ̀nà tí gbà ronú ó ti kó sínú náà fàlìyàndò àdúkùn mọ́ yìí kọ̀lẹ̀ ó ti wá dọ̀nà yẹn torí pé fàlìyàndùrù láàmù ààrẹ láàmù àmà ó ti dọ̀rọ̀ yàn fún kó wá ó kó ní kó wá ó kíyèsí ẹni tí èyí ó bá yàn láàyò torí pé ẹni tó yàn láàyò yóò lápálára rẹ̀ àdíìsì yìí kìí ṣe lórí wíwá mọ̀ nìkan ó tó fi dórí ẹni tí ó fi ṣàyà àbẹ́ẹ̀kọ́ tó fi dórí ẹni tí ó fi sọkọ tó bá ti lọ fẹ́ pánábà lọ́kọ ìwọ náà ó pánábà ó tó o bá sì ti lọ fẹ́ pamínkú níyàwó ìwọ náà dàpọ̀ àyàwó ọlọ́run kò sọ wá ń bẹ̀. hadith yìí ìtumọ̀ kẹnu púpọ̀ ó ń sọ nípa ipa tí albia immediate environment bẹ̀ látọ̀dọ̀ àwọn tó bíyàn àtàwọn tí èèyàn so mọ́ jù ipa tí wọ́n máa ní lórí èèyàn àwọn tó yàn bá rìn àwọn tẹ́lẹ̀ jọ ń lọ ẹ̀kọ́ àwọn tẹ́lẹ̀ jọ ń kí papọ̀ àwọn tẹ́lẹ̀ jọ ń lọ ilé tẹ́lẹ̀ jọ ń lọ tẹ́lẹ̀ jọ ń padà sílé wọn náà kààbọ̀ náà ní máa ní lápá lórí èèyàn ìwọ náà kíyèsí ẹni tí wọn ẹlòmíì ń bí ọmọ dáadáa ni ṣùgbọ́n ní fi ń bá rìn lókùbà bọ́ọ̀ bá ti ẹ̀ṣẹ́ tí ń ṣe níjọ́ bá mú wọn mú ọ ní àmọ̀kọ̀lẹ́ àwọn ẹmú náà bẹ́ẹ̀ bá tẹ̀ ń fún dáadáa òun náà ó nírú wa lọ́wọ́ ó sì lè mẹ́rin lọ́wọ́ bẹ́ẹ̀ nítorí lè mú kọ́ yọnu sí bíbá rìn bí ọ̀bá níwà lọ́wọ́ ìwà yẹn ò jẹ́ aburú lọ́dọ̀ tiẹ̀ àbí àyè ni ò tí ì gba òun náà táyé bá gbà ó sì mọ́kò náà ò fúrú wa yẹn so ká kí sáwọn tí a mọ̀ bá rìn náà. ọ̀rọ̀ bá mi ò بجليسه بمقاله وفعاله فقط بل بالنظر إليه أفوى راضي بالإصفهاني وأن ليس إعداء الجليس للجليس لجليسه بمقاله وفعاله فقط wọ́n dá bá ní ẹnìkan ó kó tí ẹ̀ bá ẹni tó ń bá jókòó ìdáwò níbi kìí jẹ ليس إداء الجليس للجليس بمقال وفعل فقط wọn àwọn èèyàn méjì dáyọjọ́ ń bára wọn jókòó papọ̀ kìí ṣe pé bí ọ̀rọ̀ sísọ àti bí ìṣesí nìkan náà tí ma ń kó ara wọn bálbí nọ́bọ̀rì ilẹ̀ ẹnu kó wò lásán yọ́ràn bọ́n wò owó wa lọ mọ́ rí aláṣẹ́bí lè mìtàlì olùkọ́ tí ń kọ́yìn kì í ṣe ọ̀rọ̀ tí ń sọ yẹn nìkan ni ó fi kópa nínú ọpọlọ làkàyọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ bó o ṣe ń wù bí ṣe ń ṣeun yóò mọ̀ níta àfẹ́ o ní mọ̀ nǹkan tí wọn ò fi máa ṣe lè jẹ ó lè máa gbọ́ bẹ́ẹ̀ fi ẹ̀yẹ kí ó bá ṣe lè jẹ náà abẹ́ẹ̀kọ́ fáadà wà ní téèyàn ń wò náà ó máa ń lapa lára èèyàn ṣẹ̀dú yẹn tó fi jẹ́ pé ẹni bí kéyìn jìnà sẹ́yìn tó o bá ti lè kọ́ ìwà àbàjẹ́ fún jìnà sí torípé lọ́nà kan mí míì yóò padà kó aburú yẹ yóò kọ́ yẹn mùjára àdúgbò èèyàn ń wo ìwé àga lásán èèyàn tà á sára sọlẹ̀ náà. وإنما يختار لصحبة من يبرم على هذه المطالب الثلاثة الفضيلة والمنفعة ẹni tó bá jẹ́ ẹni tó fẹ́ wá ìmọ̀ wọn kò tẹ́tì ìnáma yóò sáré lè sọ̀tùbá wọ́n ní èèyàn máa ń ṣẹ̀ṣà ẹni tí èèyàn fẹ́ máa báyìí máa ń yọ aṣòro lè fọ̀bìlà ẹni tí èèyàn fẹ́ báyìí ẹni tí èèyàn rí pé ní wá ó ní lára jù èèyàn lọ ló ìyẹn ń wá o fọ̀dílà wà fẹ́ nìyẹn kí wọ́n ròyìn èèyàn pé èèyàn wà pẹ̀lú ẹ̀ ó fi àpọ́nlé sí èèyàn náà láàrin lè máa fà á iye gbé gbé ànádà àjọ lọ ó ń gbé mi lọ lóúnjẹ ṣẹba méjìlá ọ̀rọ̀ ẹran fún mi mo jẹ tọ́kì àǹfààní kan wà tí mo fẹ́ rí látàrí wàhálà lè lágbàá ìjẹ́ pé torí àdùn kan ṣùgbọ́n èyàn rí wípé ìntẹ́ èyàn ń wá wọn òun ní lára jù yẹn lọ irú èyàn bẹ́ẹ̀ èyàn máa ń so máa téèyàn jọ jẹ́ alájọrin náà torí pé ní sábà máa ń fa káwọn èèyàn ta kókó pé jájọ máa rìn jájọ máa ṣe nǹkan mẹ́ta ìlànà sábà máa jẹ́ tẹ́lá gbọ́ káwọn yẹn kan wọ́n lè tó ń bára wọn ṣe alfọ̀bílà yẹn náà ti kó ẹ̀sìn sínú ah, tó abdul ọlọ́lá jù ọlọ nínú ẹ̀sìn náà abẹ́ẹ̀kọ́ àwọn èèyàn máa ń bá èèyàn rìn wọ́n jọ máa ń rìn pa kó lè jẹ́ pé alfọ̀bílà torí pé ẹni ó láwọn àjùlọ àǹfààní ayé ìtẹ́lẹ̀mí torí ẹ̀bẹ́ lómi ẹni torí pé ọ̀gbẹ̀gbà kọ́ntrákì kan náà àbí adùn adùn bí adùn tó wà ń bẹ̀ ẹlòmí ń bẹ̀ bí kọ́ sáàmà ẹ̀mà sọ̀rọ̀ lọ́rọ̀ ní máa ń ìjọyìn ká máa sọ̀rọ̀ lọ́rọ̀ létí ẹ̀ lázà bọ́rin bẹ̀rẹ̀ ẹlòmí ń bẹ̀ bí ọmọ bóbìnrin náà sáàmà dúsí táwọn obìnrin wà káyẹ̀sọ́ járìrà bóòlù ọ̀rọ̀ táwọn sọ́lá àti ah, ìparí ẹ̀ kí ni sọ̀sọ̀sọ̀sọ̀ tẹ̀ sọ̀tàn ilẹ̀ sọ̀sọ̀sọ̀sọ̀ gbìyànjú agbóbìnrin sọ̀rọ̀ ojú wákàtí mẹ́ta tẹ̀ parí ọ̀rọ̀ kí ni kí ni mo dù gan tóbi lè ń tóbi three hours kí ni mo dù gan yẹn bàbá ti pẹ́ lórí mi ẹnikẹ́ tí ó bá yẹn bẹ̀ so lábdà ẹlòmíì tóbi ń bẹ́ lòmíì rìn torí lábdà ṣùgbọ́n ètò dáa jù lè fọ́fìlà náà ذكره شيخ شيوخنا محمد بن خضر محمد بن خضر بن حسين في خضر بن خضر محمد بن خضر بن حسين ذكره شيخ شيوخنا محمد بن خضر بن حسين في رسائل الإصلاح أفعفع ẹ̀rí wípé àwọn èèyàn kan bẹ wọ́n ní sheikh àwọn kan bẹ so nínú àwọn nǹkan tí nínú àwọn ẹ̀fọ́ ẹ̀kọ́ nìyẹn sàwọn tó ń dárúkọ yìí wọ́n gbọ́ lẹ́nu àfáà tí wọ́n pé àfáà wọ́n sọ pé àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn yẹn so tó máa bẹ́ dákun ọkọ̀ lọ́dọ̀ pé wà kọ́lá ṣẹ́kù kọ́lá ṣẹ́kù ṣẹ́kù náà àfáà àfáà wa rahmanullah rahmatullahi wa sallam muhammad al-khalil bin hussein kíra àwọn wọn pẹ̀lú ọ̀sá ìlú islah àfáà yìí àgbà àfáà ni wọ́n min shuyukh al-azhar min shuyukh al-azhar náà àfáà wọ́n jẹ́ àgbà fún azari so wọ́n kọ síra yẹn pẹ̀lú ọ̀sá ìrìn islah náà. فإنك تعرف به wọ́n فانتخب صديقا فضيلة جميلا lọ yàn láàyò ọ̀rẹ́ tó ní àjùlọ́lá oníkọ́ yàn ní alábàárìn tó ní kó àwọn kọ́lísìsì kan láà tó tún ju tiẹ̀ lọ. oníkómú ní alábàárẹ̀ fàyínàkà tó ẹ̀rọ fòfì ayé ó mọ̀ ọ́ mọ̀ àwọn nǹkan ẹbí ti ẹ̀sí lára ti ẹgbẹ́ tó ti àwọn ìyọ́mọ̀ tẹ́ ẹ̀fí jọ ń rìn ọwọ́ lára ti ẹ̀nà tó ẹ̀rọ fòfì ayé ó mọ̀ ọ́ mọ̀ bó jẹ́ pàwọn so bẹ́ẹ̀ náà ni kíyàn bá ń bí èèyàn rí èèyàn dáadáa kíyàn bá ń bá rìn bẹ́ẹ̀ bá ń bá mùnáfìkì rí àwọn èèyàn ọmọ ìwé mùnáfìkì ló náà jẹ́ ẹ̀rọ àwọn tó ń sọ yìí tó lágbára púpọ̀ nínú kan níyàn fi mọ́ ń lò sẹ̀mí ayé kíyàn fi mọ́ ń kó gojá kódà yàtọ̀ sí kíyàn fẹ́ wámà kíyàn fi mọ́ ń láṣeyọrí nínú sẹ̀mí náà. وقال ابن مانع رحمه الله في إرشاد طلاب àfá ẹ̀dùn máa ní àti sọ̀rọ̀ wọn síwájú tẹ́lẹ̀ tíra àwọn ìṣàdù tùlab orúkọ tíra ń jùbá lọ ìṣàdù tùlab wọ́n ń ṣe wá sí àbọ́n sọ àsọtẹ́lẹ̀ fún ọmọ akẹ́kọ̀ọ́ náà wọ́n ní kí ẹni tí bá ń wá mà kó sọ́ra kúlẹ̀ gbogbo sọ́ra pátá òní kó sọ́ra ò ní mọ̀kàlátọ̀ ti sùfàá níbi kọ́ máa fararo àwọn afọ́nú ìgbìnrin àwọn sùfàá kó sọ́ra láti máa fararo wọn ò wàlúwà kó sì sọ́ra fún àwọn èèyàn pálapàla wàlúwà kọ́ àtàwọn àṣà tí wọ́n ní tìjú kò sí tí ò lè sọ kó sọ́ra fún àwọn èèyàn bẹ́ẹ̀. kó sọ́ra fẹ́ni tó ṣe wípé gbogbo bí tẹ́ bá dé láyé àwọn èèyàn sọ dáadáa rẹ̀ ẹni ojú kò ní pé wọ́n sọ̀rọ̀ lẹ́yìn ẹlòmí ìfẹ́ bá kó èèyàn mẹ́wàá jọ ìkílẹ̀ mọ́ pẹ́ kí ló fi ṣe yí ọ̀ nígbà tẹnu bọ̀ ilé kù ẹtún bí èrè gbọ́n bẹ́ẹ̀ bá rí jò bẹ́ẹ̀ rò ẹ́ ìjò yẹn kọ́kọ́ pa bí mẹ́wàá àníyàn ẹni tó ṣe pé wọn ò fún lórí ń pẹ̀rí ní gbogbo àwùjọ wọn bá because in tó jẹ́ àwọn èèyàn ó sì wọ́n náà mọ́ tọ́rọ̀ wọn fi wọ̀ àjẹ́kù náà nílùú ṣẹṣẹ́ náà bákan náà àwọn òpònú má mú òpònú lọ́rẹ̀ yóò kò pípònú yóò kọ̀ràn náà ọ̀dẹ̀ ọ̀dẹ̀ lọ́mọdẹ̀ lọ́rẹ̀ gbogbo àwọn ìjá ń sọ yìí ẹ̀yìn ti lè ní definition ọ̀dẹ̀ lọ́dọ̀ tí wọ́n ti ń ta sọ lẹ́nu láàá ẹlòmí ọ̀dẹ̀ ni ibi tí ogun èyàn ibi tọ́rọ òfin tó wà ní ibi tí wọ́n kọjú sí ọ̀tẹ̀ salid naam lórí dédé èyàn bá lọ ń fara ro àwọn èyàn rẹ̀ àdábá yìí sábàbù ṣìrìmán a máa ṣokùnfà kó hànà orí tó pọ̀ fún yàn àwọn èyàn ní ríyàn wọ́n máa síyàn ma wọn náà ìwọ́jìlẹ̀ yàtọ̀ sí ọ̀dọ̀ tí wọ́n máa sí ọmọ wọn a máa hànà dáadáa a sì máa ṣokùnfò orí ibú fọmọnìyàn alákòóso àwọn bẹ̀rẹ̀ so eléyìí tá a fa sinmi àtòlè yìí wọ́n jẹ́ ká mọ̀ wípé tíyàn bá ń wá mọ̀ ẹlòmíì jẹ ẹgbà tó jẹ nílé kí ọ̀sẹ́ àwọn tó kú ọmọ náà nígbà tó pé ẹ̀dẹ̀ tó báyìí náà so akàfihàn ṣàpèjúwe so ẹni tí èèyàn rí kó ní fọ̀bílà rárá ju tèèyàn lọ èèyàn máa ń yàn lọ́rẹ̀ ayẹ̀ so yóò tún lè báyàn tún fàtìyàn yẹn síwájú náà المعقل الثالث عشر لفظ الجهد في في تحفظ العلم والمذاكرة به والسؤال عنه المعقل الثالث عشر ojúpò àbí agbọ́nrin ẹlẹ́ẹ̀kẹtàlá بذل الجهد في تحفظ العلم كي يقول نايب يجو تبوها يا بذل كي يقول نايب يجو تبوها يا في تحفظ العلم نبي كي يقول في حفظ العلم ها كي نوازو هذا يفيد تكلف كوني فيرون او تحفظ ó yàtọ̀ sí hafidọ̀ alìmọ̀ ọmọ ọta alama abẹ́ẹ̀kọ́ ọta aláfà rẹ̀ gbà níṣẹ́ tí ó bá gbàdá fún afẹ́ mọ́ ọdún so badal juhud nínà ìgbìyànjú fi tahaffudul ilmi níbi pé àníṣẹ́ in tí mọ́ kọ́ nínú ìmọ̀ yìí ń gbà sórí ìgbìyànjú tó pọ̀ èèyàn máa ná lérí ọ̀ wàlùmọ̀dà kẹrọ ti bí àti kéèyàn ó máa tọ̀ ọ́ gbígba kíw kò dàbí kéèyàn ní tàn láti tọ̀ ọ́ títọ́ kíw ó ju gbígba kíw lọ bẹ́yàn bá fi wákàtí kan gbà kíw kéèyàn ó sì fi wákàtí mẹ́wàá kéèyàn fi tọ̀ ó ń bẹ nínú àwọn àfà kọ́nà kó bá ṣe dáadáa fún wọn nínú àwọn aṣáájú kí ẹlòmíì ó sọ wípé òun ka sọ ìwòlè Bukhari sọ ìwòlè Bukhari nígbà 70 láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ dópin wọ́n ní àfọwà Sheikh Bin Baz rahimahullah àwọn ka I'lamul Muwaqqi'in tíra àfọwà Ibn Qayyim àwọn ka nígbà 70 tíra ìgbà 70 àwọn ka yóò wá yà bàbá òṣèré náà ẹnìkan ní màkà níwájú ti kàbá náà tuntun ká ìwọ́n sì méjèèjì tó ti ká bí méjì orún dé ìmọ̀tọ̀ bá ń tẹ fóònù o lè tẹ̀ látàárọ̀ dalẹ́ oorun òní kò rọrùn má ṣe kàńgbà jẹ́gùsì náà kìí ṣe wípé ó dùn náà o àwọn náà tàkà láfàárẹ̀ àníṣẹ́ tí ẹ̀bọ́ wá ka nǹkan gbà sẹ́wọ́n ti jẹ̀mọ́ bẹ́ẹ̀ni ká bá sọ àwọn èèyàn ní ìbẹ̀ tó bá ń sọ ọ̀rọ̀ kan pa tíra fún kò sí mbẹ̀ àbá ẹ̀wọ́ nǹkan mi ọ̀pá bẹ̀ òun ti kà nígbà sẹ́wọ́ntì wa bẹ́ẹ̀bẹ̀lẹ̀ jòkòtò ní gbogbo àwọn tí àti wọ́n kà èwú láti kà lẹ́ẹ̀mẹ́wàá kódà àgbà náà náà wíyà ẹlòmí ò sí pàrà rẹ̀ lẹ́ẹ̀márùn ṣògbọ́n àwọn nǹkan yẹn náà ń sàáfà tó bá yá kìíní yóò kàn jókòó sí ọ lára rẹ̀ ìyẹn ni ọwà padà bí tí wọ́n ní òtún wá ṣiṣẹ́ rí òfin yẹn torí pé ó ti jókòó sára rẹ̀ bó ṣe jókòó yẹn yóò wá ti bímọ yóò ti pamọ́ sára ṣùgbọ́n tí kò wọlé gan débi pé yóò jókòó àwọn alẹ́ ààrẹ alkọ ààrẹ máa fọ kìíní kílẹ̀ fọ́ ìjọba ló bá sọ so ìyẹn tó fi jẹ́ pé ṣẹ̀tàn ما بين السماء والأرض وشتان ما بين الثراء وطوال عن الجيج ààlè fẹ́ra wá wí àwọn tó ti sáájú kọlọ̀n kó ṣàánú wà náà kọlọ̀n jẹ́ ká súnmọ́ wọn so mudakara wa su'alu anhu kẹ́yìn ó sì máa béèrè nípa àwọn nǹkan tí ìbá yíyàn kẹ́yìn ó máa béèrè nínú ọ̀nà fi ń wá mọ̀ ọ̀kan nìyẹn ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́run pàtàkì ẹ̀ púpọ̀ èèyàn máa ń nímà látara ìbéèrè ìbéèrè ó máa ń mọ̀ hádà tọ̀ríkì fún yà lil bahar láti lè tún ṣèwádìí púpọ̀ nípa ìwọ̀n so ẹni tí bá ń wá mà kò gbúdọ̀ kúnu láti mọ́ máa béèrè kàtí ọba yìí téèyàn bá rí wípé ojú máa ń tìun láti béèrè béèrè àtẹ́wò láti fẹ́ ni ọ̀tọ́ bá jẹ́ tọ́lẹ̀ bẹ̀rẹ̀ ojú tí báwo fasalu ahla dhikr in kuntum la ta'lamun jibril malaika abi alápọ̀nlé ni amin dulkuwat inda dul arshil makin bóde tó ọlọ́mọ̀rànmọ̀ ní kó wá bá ní sálàsálà pẹ̀lú àwòrán èèyàn kí lọ́wọ́ sí wà bèèrè bèèrè so tọ́lọ̀n bá fi lè rán Jibril wá ajẹ́gbẹ́ tó wá ṣe yẹn náà nǹkan yẹn pàtàkì pọ̀ so má fi ọ̀rọ̀ ìbéèrè ṣeré nínú ìgbésí ayé rẹ̀ tí ò bá ti yí ọ̀bẹ̀rẹ̀ látara ìbéèrè ìyẹn máa ń ṣe kílò ìyẹn máa ń nímà náà torí gẹ́gẹ́ kéèyàn máa gba kí tàlàkìí ayé tàlàkìí ilmi kéèyàn máa gba ìmà a ní ṣíyó ọlọ́lọ́mọ iye àwọn ṣíyó fíyú tó bá kàáfẹ́ lọ́gọ́rùn tó tó ọ̀bá máa hàn kan yẹn tẹ́lẹ̀ máa fẹ́rẹ́ ilé gbà àti fọ́dà sílẹ̀ yìí nǹkan ah, sọ̀rọ̀ lọ́dún mẹ́wàá sí ìdájíkà kì ní gẹ́lọ́ gbogbo tó wá kàn ní ìsìn tó lè sọ̀rọ̀ nípa láì mú lọ́wọ́ lá kì í ṣe fún sí máa wá mẹ́rin إذ ترقي عن الشيوخ لا ينفع بلا حفظ له نعم ومذاكرة به ليه باسي طو نعم téèyàn tún máa torí pé kò sí téèyàn bá kọ́ nǹkan kan lọ́dọ̀ àfà téèyàn bá tọ́ fún èèyàn àwọn kọ́ṣàn kó jáde tí ò lè jáde nígbà táwọn àwọn kan kọ́yàn ṣùgbọ́n gbà tí wọ́n náà bá ń gbé yẹ̀wò tó ń wò tó ń wò àwọn kọ́ṣàn kó jáde ah! ìgbà tí mò ń ka kí nìyẹn ṣé kò tún lè rí báyìí ṣùgbọ́n tí yóò bá rọ́jà rẹ̀ àfọ́mọ́ tí ọ̀sẹ̀ tó níbi èrè kò sí ó sí ẹ̀yẹ kó mọ̀ sí wà ṣùgbọ́n ìyá lè sọ ah, ká dá kárọ̀ rẹ̀ náà tó bá dá kárọ̀ rẹ̀ ìbéèrè jáde níbẹ̀ ṣùgbọ́n mú béèrè jáde yẹn ìmọ̀ ti pamọ́ sí sí torí wípé kéèyàn ó máa há nǹkan kéèyàn ó máa rọ́jà kéèyàn ó máa tọ́ kéèyàn tó máa béèrè nípa àwọn nǹkan tó bá rùyàn lójú ìmọ̀ ń ṣokùnfà bíbàbàrà ìmọ̀ ìlọ́kàn ọmọ akẹ́kọ̀ọ́ ni náà pẹ̀lú sísàfẹ́fẹ́ kéèyàn ó sáàmà bójútó síra èèyàn ní gbogbo ìgbà wà lè ṣe ó ṣe kí ni ó kéèyàn bísí pẹ̀lú ẹ̀ always ẹ̀ẹ́dì pẹ̀lú tíra rẹ̀ ní máa ń jẹ́ kí ìmọ̀ yóò pàtàkì lẹ́mìíyàn. wọ́n ní sí ẹ̀rí kéèyàn máa há nǹkan halwatun bin nafs ìpasófo ló jẹ́ fẹ́mi ẹni tí bá há nǹkan lásìkò tí há nǹkan yẹn kò lè kó nǹkan ní ìsọ̀kan gbà yẹn abẹ́ẹ̀kọ́ ó ti wà ní halwa halwa ló jẹ́ fẹ́mi ẹnìkan á lọ pé àwọn ọ̀pọ̀ ṣeré máa sí wọ́n tán wà eré rẹ̀ ń gan ó ọlọ́wọ́ ọ àti ní báyìí sí àti ní tí wà sí mọ́ ẹyọ rẹ̀ kó nínú àwọn bá fún níwáàsí ẹ̀dínrà nǹkan ní ta náà bá wá ń mùdákárọ̀, kó tí a rẹ̀ síwájú, tí ń rọ́jà rẹ̀, títún jùlọ́sùn ilẹ̀ kọ̀ọ̀yì kò yàtọ̀ sí ìgbà tí èèyàn jókòó ti ọ̀rẹ́ tí èèyàn nífẹ̀ẹ́ sí ọ̀rẹ́ tó yẹ pé ọ̀rọ̀ rẹ̀ súyà bẹ́ẹ̀ ní èèyàn bá ń ṣe mọ̀rọ̀jà tó ń rọjà sára tí lè ó fi sú kó lè lò nípa bó ṣe gbọ́dọ̀ lọ́dọ̀ ọmọ akẹ́kọ̀ọ́ tó ní gbìyànjú ni ó kálá o ẹjọ́ ò ní gbìyànjú yóò sùn náà. wọ́n sọ àrùn ìkọ̀bá kéèyàn wá máa béèrè béèrè òun yẹn ní túmọ̀ sí wípé èèyàn ọ̀fọ̀dọ̀ afáàṣírí ìpàbálú alálàáyé ìmọ̀ béèrè béèrè òun ló ń túmọ̀ sí wípé èèyàn ò fi ọ̀dọ̀ mínímọ̀ èèyàn fi ṣeré نعم ولم يزل العلماء wọ́n ní àwọn olùmọ̀ tí wọ́n jẹ́ àwọn èèyàn ńláńláńlá tí wọ́n jẹ́ pàtà àmà fún òye wọn òbò yàfọ̀dúnà alẹ́ṣẹ́rù ìwẹ̀ àmúrò nà rí fún òye wọn òbò lẹ́ni tí máa ń sàwọn èèyàn lójú kòkòrò tẹ́bá ń kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn sàmà ẹmà hankan يقول حفظنا قليلا وقرأنا كثيرا فانتفعنا بما حفظنا أكثر من اكتفاء أكثر من اكتفاءنا بما قرأنا الله أكبر أفع شيخ ابن وثيمين رحمه الله wọ́n حفظنا قليلا ان díẹ̀ وقرأنا كثيرا أكا كتب أكا tó هذا من باب التواضع sáàbá aláwọ̀ hàn kàdíẹ̀ hafizna kọlìlà nǹkan díẹ̀ láha wà kọ́rọ̀ ní kẹfìrà bá kàǹkà tó pọ̀ fantafa na àwá sàǹfààní bí ma hafizna níbi ta hanyẹ aksa púpọ̀ hmm? minin tifa ina bí ma kọ́rọ̀ àǹfààní tá a rí níbi ń tàà kálọ̀ àǹfààní tá a rí ju àwọn èyí tá a hàn ló sì wá láǹfààní ju èyí tá a kà kálọ̀ tó gbé èèyàn èyí téèyàn kà ǹgbọ́n bá fẹ́ lò ọ̀sẹ̀ mọ́ wájúrà ṣùgbọ́n èyí téèyàn há ìlìmí mọ̀ èyí ni ìlìmí mọ̀ èyí ni àfọ́ àṣẹ islam ní tẹ́mi rahimahullah rahmatan wasa àwọn èèyàn mọ̀ òṣù àlà wọn encyclopedia bẹ́ẹ̀ bá ń ka fún àṣẹ kí ní ẹ máa rí tí wọ́n máa kó ti reference àwọn reference oríṣiríṣi ibi dájú kò sí náà láti ń kọ́ ìjẹ́ kan wọ library wọ library kàkà wọ́n ti ń kó ti gbogbo ẹ̀ náà ibi dájú kò sí náà ni wọ́n ti ń kó ti gbogbo tíra ọ̀rọ̀ ọ̀nù tíra náà wọ́n mú wa ìjẹ́ kan wọ́n lọ library náà lọ yẹ tíra yọ kẹmọ̀ pé ara yẹn gan gbogbo tíra yẹn ti wà lọ́pọlọ yẹn ó ti so bí lẹ́bàá jẹ́ wọ́n kọ wọ́n kọ àwọn rọ̀sáìl kan láàrin zuri sí asiri wọ́n sì kọ nǹkan tó lé ní 500 pages wọn ò sì gbé tíra àkàlọ́wọ̀ wọ̀n lọ láìpẹ́ kankan reference sí wọn lọ́sì coach ṣẹmọ̀ pé tí ìbá fi rí gbogbo ìdábẹ́lò yẹn ìdábẹ́lò mú láìpẹ́ ó ti wà ní ọpọlọ owó ẹ̀ ti wà bẹ́ẹ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n mọ́tànwàṣà àwọn ìyẹn ẹlùmí ó wà lánú gbà ò lẹ́nu yóò máa sọ̀rọ̀ àbùkù sáwọn ṣẹ́fúlán ní kẹ́mi àwọn wo lọ́wọ́ fi so ìmọ̀ mọ́lẹ̀ àwọn wo sùúfì kan lọ́mọ inú tẹ́mi àwọn bàbá abala bàbá ẹ̀yìn sùúfì kílẹ̀ èdè mọ́lẹ̀ nínú mà sí ìbára fi kiri dọ̀là aláàfin wà wà wà tí wọ́n tún máa ń pè sàpọ̀ hápù sọtọ̀hát ìdọ́wàlẹ̀ ṣùgbọ́n ẹ lọ rí pàápín ìmọ̀ lára àwọn islam ní tẹ̀mí ọ̀rọ̀fúnmọ̀wò lásàlẹ̀ rẹ̀ kún òní àwọn ìdá ìláyé kò sí àwọn dọ́pàá náà ìmọ̀ àti mùdákàrọ̀ wà náṣọ̀ ìtọ́fà náà جزاهم الله عنا خيرا فأبوى الشيخ ابن وثيمين رحمه الله wọn hafizna qalilan díẹ̀ náà láàrí ánú kéwù هذا من باب التواضع وقرأنا كثيرا in tó pọ̀ láàkà fantafa'ana bima hafidna awáṣà àǹfààní púpọ̀ lórí èyí tá a ha ẹ́n nínú intifa'ina bima púpọ̀ níbi tá ha jù níbi kéèyàn ó máa tún téèyàn kọ́ kẹ́ máa tún gbéyẹ̀wò kéèyàn máa tún gbéyẹ̀wò ní máa jẹ́ kí ẹ̀mí ìmà kó gùn kó lọ gbére nínú gbáyẹ̀ nínú ẹ̀míyàn ń sì máa ń jẹ́ kí ìmà tí so mọ́ ìmà tí ma lè so mẹ́mí ìmà jẹ́ olágbára

تعطي صوت هذا مدارسة àǹfààní tó pọ̀ wà ń bẹ̀ ṣùgbọ́n bá rẹ̀ pàwọn afọ́nú lọ́mbá rìn tàlọ́bà sí mùtàrátà náà وقد أمرنا بتمهل القرآن الذي هو أيسر العلوم wọ́n ti pa wá láṣẹ wípé alkùránì tẹ́rí ǹgan wọ́n ní kádún kálẹ̀ mọ́ pẹ̀tì mọ́jọ bí mo ti àtán òtún wá nírọ́jà rẹ̀ mọ́ alẹ́bí wa ẹ̀sọ̀ bẹ́ẹ̀sì ní Qur'an ọlọ́run sí lọ́rùn púpọ̀ nínú tó rọrùn lájòkè mú àṣẹ ọlọ́run náà ni wọ́n lakọ́ yẹ أن رسول الله صلى الله عليه وسلم قال إنما مثل صاحب القرآن كمثل صاحب الإبل المعلقة المعقلة المعقلة إن عام هذا إن أحمد عليها أمسكها وإن أطلقها ذهبت روى البخاري ومسلم وجاد من وتراه هو بخاري ومسلم من حديث فهو عبد الله بن عمر رضي الله عنهما anna rasulullah sallallahu alaihi wasallam qala òjíṣẹ́ ọlọ́wọ́n bá gbogbo innama masalu sahibil qur'an àpójúwẹ ẹni tọ́lọ́wọ́n bá fúlẹ́bùn qur'an torí ha sórí ka masali sahibil ibil mu'aqqala ó dà gẹ́gẹ́ bí àpójúwẹ ẹni tí ó ní ràkúnmí al-mu'aqqala ràkúnmí tí ó sùmọ́lẹ̀ in ahada alayya amsakaha tí ẹni yẹ tí ò fi ràkúnmí lọ́rùn lẹ̀ níbi tó sọmọ̀ tó tó tọrọ túyọ̀ sí èpé títí tú tú padà fún àwò tó dé pé ràkúnmí lágbára bí títí ń fà ó ti lè máa yìnrìn díẹ̀ díẹ̀ ó tún lọ túwò dáadáa ń sọ́tà irú ẹni bẹ́ẹ̀ yóò rí ràkúnmí so mọ́lẹ̀ ṣùgbọ́n wáyé ní atúlápà ha ọba túlẹ̀ bẹ́ẹ̀ ràkúnmí ọ̀lọ́ ẹ̀wọ̀ àfiwé ìyẹn tí wọ́n pé kòránì tọ́ àwọn àlàmìlà àti ṣáfìlà ọ̀tún máa tún gbéyẹ̀wò ọ̀tún máa gbéyẹ̀wò níjọ́ kan tó ọba pẹ̀lú kò ká ọgbà pé ò ní rántí mọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́yìn tí ò sọ̀rọ̀ àkọ́mọ̀ rẹ̀ wálẹ̀ tọ́wá ìtúlẹ̀ ọwà tí ò ní rí tí kòránì bá lè rí báyìí kọ́lá ibn Abdul قال ابن عبد البر رحمه الله في كتابه التنبيه عند هذا الحديث ìgbà tí àfọwà ibn Abdul Barr الله nínú tí àwọn tí ń jẹ́ àtìmì ìgbà tí wọ́n sọ̀rọ̀ wọ́n fẹ́ sọ̀rọ̀ lórí hadith kí ni wọ́n sọ ń pẹ́ wọ́n ní tàbá jẹ́ pé kùránì ìtọ́lọ́run bá ti ṣe ní rọrùn láti lè máa fi ṣèrántí ọlọ́run tọ́lọ́run jí ó rọrùn fún èèyàn tó pin tó bá lè jẹ́ pé ànábì tó wá fi wé ràkúnmí ta so ẹni tó bá kíyèsí dáadáa tí ò júlẹ̀ ló lè rí mú mọ́lẹ̀ tí rákùnrin ò ní sálọmọ lọ́wọ́ tọ́rọ kọ̀ánù bá rí báyìí ìtọ́lọ̀ ti ṣe ń rọrùn bó wà láwọn ìmà tó kù táàkì ẹ̀rí pé wà lákọ̀rí àsárí náà àìfíkíà láàrin ìmòyẹ̀ kọ̀ánù lọ́lọ́ ni wà náà kó mọ̀ bá sálọ tó dájú ni pé gbogbo mọ̀ tó kù yẹn tí yàn bá wo mọ̀ yóò sálọ ẹ̀rẹ́ lómi yóò ti gbàgbé gbogbo mọ̀ tẹ́yẹn ẹ̀rẹ́ wọ́n á ah! ẹ̀yìn àfáà nígbà kan gbàgbé gbogbo mọ̀ ìgbà gbogbo ẹnìkan bẹ bàtà wà sí kéèké àti kò kékeré náà báyìí ọlọ́njẹ́ àdàgbà àlùbáríkà dáadáa tí lárúbáwá kan bá wá àbí ẹnìkan tí ò gbọ́ yorùbá tó fẹ́ sọ lárúbáwá òun ni ó tù àfà òun ni ó tù ó lè jáde lé kí ó gbà mí òun ni ó tù nínú gbogbo ìlú kò sẹ́ni kankan lòtò nígbà àwọn àfà wọ́n gbà tó yá ọgbà jùmọ̀ jálàbí gbogbo oríṣiríṣi ẹyẹ ìyẹ́ ẹyẹ oríṣiríṣi ọwọ́ rẹ̀ lẹ́ẹ̀dì lọ bẹ̀rẹ̀ ọwọ́ àti àṣàyẹ pé ó tún wá gbàgbé rẹ̀. فمن الأدب اللازم للشيخ على المتعلم مما يدخل تحت هذا الأصل التواضع له فمن الأدب اللازم للشيخ على المتعلم nínú àwọn ẹ̀kọ́ ìtọ́jọ́ra yàn tí ọmọ akẹ́kọ̀ọ́ gbọ́dọ̀ mọ ṣe sísà ká ní àáfàá rẹ̀ mímọ yẹ́rìkúrò tàkà haidal asùn èyí tó kó sínú agbọ́nrin ìpìlẹ̀ tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí ọ̀kan ni àtàwádùrùlà kí yọ ma ní tẹ̀ríba olùkọ́ yẹn ìtẹ̀ríba dáhùn sọ̀rọ̀ tàwádù wà nínú dúdúró níwájú olùkóyàn tàwádù wà mẹ́ tólùkóyàn bá jókòó tí bá ń kọ́yàn lẹ́kọ̀ọ́ bí èèyàn ṣe jókòó tàwádù wà mẹ́ bí èèyàn ṣe béèrè béèrè lọ́wọ́ olùkóyàn tàwádù wà mẹ́ ìtẹ́ríbá wà mẹ́ ẹlòmíì nínú ọ̀rọ̀ tí ń sọ ẹ sì máa kí ni o ìgbéraga mẹ́ ó sì lè wọlé kó dọ̀bálẹ̀ gbogbo àwọn nǹkan yìí ẹ̀yà gbọ́dọ̀ kíyèsí wal iqbalu alayhi kéèyàn ó ka ọ̀rọ̀ rẹ̀ kú iqbalu ilayhi kéèyàn ó bóyá èèyàn wà pẹ̀lú ẹ̀ kéèyàn ó concentrate bí wọ́n bá yẹn sọ̀rọ̀ bóyá kọ́ máa bọ́ sọ̀rọ̀ ọ̀tọ̀ níbi tó fi ẹnu sí ẹ máa sọ́lọ̀ mọ̀ ń gbọ́ ah, náà ilé bá fún yẹn síbá kódà ẹni tó jù yàn lọ yẹ síbẹ̀ sùn náà. wàhálà mo lè jìbá ti àná tí ń kẹ́kọ̀ọ́ mọ́mọ́ wo bò mí tó máa ń bọ́ sọ̀rọ̀ ṣẹ́rí ogun tá ń sọ yìí ó ti ń parẹ́ o kódà níbi ìlànà kíkéwù gan ó ti ń kúrò bẹ́ẹ̀ bódẹ̀ ṣe rí abá nínú àṣà abá àbá nínú Yorùbá abá ìwé tó pé don't be stupid so kò lórí ilẹ̀ kákàwé tó náà káwọn jẹ káwọn ládàá bí yóò sọnù máa mọ̀ ọ́nà mo rí bàbá àgbàlagbà kan mo wá wo bí àwọn ọmọ rẹ̀ bí wọ́n ti ń ṣe ìkàrán bàbá wọn yìí bàbá yẹn fẹ́ sọ ọmọ yẹn lọ ọ̀rọ̀ mi sáàjì kò sọ sí o bàbá yẹn fẹ́ mú ìtẹ́ ọ̀kan náà sálọmú tẹ̀ ọmọ rẹ̀ gẹ́gẹ́ wọ́n sì mọ̀ pé ah, ọmọ yìí mà ní àdáwò tábìlì máa ṣe lé sí bàbá wọn olùkọ́ wọn kọ́ bàbá yẹn wá rí pé mò ń kíyèsí nǹkan yẹn bàbá yẹn ni pé bóun ṣe tọ́ wọn ni pé kò sí ọmọ nǹkan tí ò láàzámọ̀ púpọ̀ kó tó lè kó tó wọ́n láàzámọ̀ òbí òun sì fún wọn ní ẹ̀kọ́ ilé torí pé òun ní pé bíta ṣe rí wọ́n lè mọ́ rí ẹ̀kọ́ yẹn ta no matter bó tilẹ̀ ká lọ fún ètò wọ́n lè mọ́ rí ṣùgbọ́n èyí tó wà lára wọn yìí lòun náà bá dé ló wà lára ṣèjú yẹn tó fi àwọn ẹ̀kọ́ yìí kì í ṣe fún pé àfihàn kódà tó dúró àwọn àwọn mẹ́yàn mẹ́yàn ṣe máa ń bá bàbá èèyàn lò mẹ́yàn máa ń ṣe máa ń bá àwọn òbí èèyàn lò ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òní ládàbí àwọn ọmọ yìí ò sì rí sọ́ìdá ẹ̀rọ rárì ẹ̀rẹ̀ ní onílé lọ́dún sí nígbà ọdún yìí o inú ìlú kan náà lọ́jọ́ wa ní onílé lọ́dún àṣọ ń lọ́bì kan mo fẹ́ rẹ̀ àbí nígbà díẹ̀ sí ọmọ aláìdá ọmọ aláìdá so ibi táyé lọ́dún ẹ̀kọ́ làwọn sọ àwọn náà ومراعاة أدب الحديث ومراعاة أدب الحديث معه ومراعاة أدب الحديث معه kéèyàn ó sì lákíyèsí ẹ̀kọ́ bí èèyàn ṣe bá o lẹ́kọ̀ọ́ bí ń bẹ tó sọ èébú ló jẹ́ fàfà ìwọ́n ni mọ́mọ́ àwọn àgbàlagbà wọn ni wọ́n ń sọ ní èébú àgbà ìwọ lọ́sọ̀ pé mi ò fún wọn nítorí sọ yẹn ìtumọ̀ rẹ̀ é bú ni àfà àgbà lẹ́gbẹ́ gbà tí ọ̀rọ̀ yẹn bàbá òkú ẹgbẹ́ yẹn bá yẹn bá ṣe làákà ìlú ọ̀rọ̀ yẹn dáadáa ọ̀dọ́ ẹ sọ yẹn bàtà yìí ń sọ yẹn ẹgbẹ́ làákà ìlú kí ni kí ni kí ni ẹ ti rí kà nípa mọ́sálà àfà àgbà kí ni àfà rẹ̀ ti rí kà mọ́sàmọ́sà ó fẹ́ béèrè béèrè ṣùgbọ́n kò lẹ́kọ̀ọ́ kò lẹ́kọ̀ọ́ yàwálẹ̀ ẹjọ́ wọ́n tún máa ń sọ mí wọ́n tún pẹ́ tó ṣe wọ́n ní láti wọ́n ní ẹ̀ṣẹ̀ gbé Yorùbá ń kàrẹ̀ jọ́nà ọkàn pàfọ́nà àríkùn sọ́làm ní ẹjẹ́ mí níbèrè ẹni ní bèrè tí mo fẹ́ bèrè lọ́wọ́ rẹ̀ wọ́n lè ẹ̀yìn ọ̀nà ìpé alẹ́mì ní pọ̀pọ̀ ó ní sọ pé ọjọ́ ní bèrè ìwọ lọ fẹ́ bèrè bèrè gbogbo èdè ló ní ẹ̀kọ́ ẹ̀ ní tí ò dáa ní pé àwọn ọmọ sọ jù báyìí lọ òdì òyìnbó ní fọ́n ṣe ń sọ tí ó fi máa pẹ̀lú lọ́wọ́ Yorùbá tó bá yẹ pé Yorùbá náà lọ ń sọ ọlọ́lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń sọ tí ó fi máa pẹ̀lú lọ́wọ́ fẹ́ ṣe ìbéèrè ní òkúnlẹ̀ ayé nìdí ìyẹn máa béèrè béèrè ní ìrọ̀kọ́lọ́wọ́ láti rẹ̀ kó sàwọn náà wọ́n yíra hajjata ànìwú bíyàn bá ń fi sọ táàfà èèyàn sọ tíyàn bá ń sọ táàfà èèyàn sọ èèyàn fẹ́ kó tí a fẹ́ èèyàn agbọ́nàfò fi hàn àwọn èèyàn pọ́ pàfà rẹ̀ nílé tọba fẹ́ sọ yẹn mẹ́ngẹ́rì gùlù láì tún sàṣejò tọ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí ẹnu àfà àgbáyé àwọn àbáwà àfà gbogbo ayé gbogbo ẹni tí kéwú láyé wọ́n mọ̀ tọ̀ wọ́n lẹ́yìn àwọn aláfẹ́ sọ̀rọ̀ wọn àkílò ló tó báyìí bàbá àgbáyé báwo tó mọ́ tún ṣàṣejù náà má ṣàṣejù ṣùgbọ́n jẹ́ kí a mọ̀ wípé òpin àfa rẹ̀ lè tọba fẹ́ kó tọ̀rọ̀ rẹ̀ baliyun ziluhu manzilata ipò rẹ̀ fi sípò ẹ̀ má ṣàṣejù má sì ṣàṣejù náà لئلا يشينه لئلا يشينه kọ́mọ̀ jẹ́ pé ó padà tún tàbùkù àfáà rẹ ni pẹ̀lú àníyàn pọ̀ fẹ́ yìí èyàn lè bẹ́yìn èyàn gbà ní ìkó tó padà lídì sí èébú tààkìdù lèmọ́dí sí ìmọ̀ ìṣubú zam ìmọ̀ ìṣubú zam ó rò pọ̀ fẹ́yìn ó tó padà bú náà ni náà wọ́n yẹ́ lérí pé ọlọ́run ló ń sábà tó kókó náà lẹ́kọ̀ọ́ jazakumullahu khairan ala ma nafa'tum kọ́nà kó bá san lẹ́sàn lórí àǹfààní tẹ̀sí fún wa ni ó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ wọ̀nyá dùn láà yóò tún fún un ó ṣàdúrà fún èyàn ò sì ní máa ṣàfihàn pé èyàn ti jùlọ kódà kò jẹ́ pé nínú mà ó lè máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa ó tún lè tún ti ní àwọn nǹkan míì tí ó ti jù tàfihàn ṣàfihàn láti wà lọ́dọ̀ rẹ̀ èyàn ní máa ṣiṣẹ́ bẹ́ẹ̀ nígbàtà ẹ̀bùn àwọn kìdíjẹ ló kú sọ́nà mẹ́ta yẹn àti nǹkan ojú nǹkan lọ gbà jáde àti gbogbo ìgbẹ́ ẹ̀ṣọ́ òǹkùrọ̀ ọ̀nà 25 àbàí mú sí àbàí mú wá òdọ́gbẹ́ sọ̀kàrẹ̀ wọ́n mọ̀ rò pé ah, bó ti wùlẹ̀ kó ọ̀nà mẹ́ta pàápàá náà ó ní ìpìlẹ̀ rẹ̀ tó fi mọ́ 25 yẹn náà ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ náà ó lè sọ̀rọ̀ náà ṣùgbọ́n pẹ̀lú àpẹẹrẹ ẹ̀sìn tẹ́ kọ́ wa fún ọlọ́run pè nípìnlẹ̀ ìpìlẹ̀ tẹ́ fún wa nígbà tó jáde ìpìlẹ̀ náà látún mọ àwọn míì tọ́lọ́run tún ní kàmàmà lórí ẹ̀ ìpìlẹ̀ ló dúró inú rẹ̀ náà dùn ó gbúdọ̀ máa ṣe wọ̀lá ìṣòro ìṣòro náà àìhú ó gbúdọ̀ máa ṣàfihàn wípé ó ti jù lọ ó ní bùkátà kan sí màá rẹ̀ má máa kó nira bá pẹ̀lú ọ̀rọ̀ ẹnu àbí ìṣe. kíyàn wá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti pe àfihàn sákìsì táfihàn bá ṣe mistake ìwúzọ́ pọ̀lọpọ̀ ma kí omi ìdí máa sórí fún ẹ̀ ọlọ́run kò sọ̀rọ̀ àmì wàlìyàtọ̀lọ́tọ̀ kọ́mọ kí kó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fìtẹ̀ǹbí yìí láti pàkíyèsí afá rẹ̀ àlàkátọ́ ìyí táfà bá ṣàṣìṣe ìdá wọ́kọ̀ ọtí mi ní wò zàlà zàlà tí zàlà láti ẹ̀ lọ́bẹ̀ zàlà ni wọ́n máa ń pè àṣìṣe ẹni tó dún ní mímọ̀ tó di ẹni tí ò nímọ̀ tẹ́lẹ̀ wọ́n èpè ní zàlà jáàlù ni ò ń ṣe àbíbídà ṣùgbọ́n tó ti mọ̀ pé àfààní onímọ̀ ni ṣùgbọ́n kò sẹ́ni tí ò lè ṣe mistake mistake alim zalla ni wọ́n pè likulli alimin zalla sòfin ìbá wá rí nǹkan yẹn kí yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀nà tí yóò fi ṣe àtúnṣe náà. باختصار وجيه معرفة الواجب إذا أذلت العالم wọ́n ní wàmí máa tún náà síbò lè ṣàrọ̀ sí ilé ìhùn náà nínú àwọn nǹkan tó yẹ kí kátètè kéèsì káàsì tọ́ka rẹ̀ níbi tá a bọ́rọ̀ dé dr sorin wọ̀jí kára sọmọ ní ṣókí ma'arifatul wajib báwo la ṣe fẹ́ ma in tó tọ́ ìzá àzẹ́lẹ́tìl wọ́n ní wọ́n wá sísá tó mú wọ́n ní ká kíyèsí nǹkan mẹ́fà yìí nǹkan mẹ́fà yìí ní kéèyàn máa wò tó bá rí pé ẹni yí àfà yìí kò ní mímọ̀ ṣùgbọ́n kò sẹ́ni tí ò lè ṣe mistake àwọn afẹ́ tún mistake yẹn ṣe wọ́n ní nǹkan mẹ́fà yìí ká kíyèsí. àkọ́kọ́ sódà olójú kò ń ló sọ̀rọ̀ yìí ẹ wo bí náà ti bẹ̀rẹ̀ àwọn àbáwá gan àwọn bẹ̀rẹ̀ tí ọgbọ́ lẹ́nu ẹ̀ àbí wọ́n ní ó sọ bẹ́ẹ̀ àtọ̀tọ̀ ìgbà mi ń bẹ ìntẹ́ nìyẹn sọ kò tí ìparí ọ̀rọ̀ tí ń sọ àbó ń kò tí ọ̀rọ̀ ẹnìkan tó sọ̀rọ̀ yẹn ẹ̀sìnkún ló sọ bẹ́ẹ̀ làbúdà mí náà tọ́tọ̀ àkọ́kọ́ ni wípé ẹ gbọ́dọ̀ máa mọ̀ dájú fi sòdúrì zẹ́lẹ̀t ni pé dájúdájú ni nǹkan yẹn wáyé látọ̀dọ̀ ẹ̀ àkọ́kọ́ ni. التثبت في قومها خطأ وهذه وظيفة العلماء الرازخين فيسألون عنها ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ń pè ní mistake bóò ló ṣe mọ̀ pé mistake ó lè tẹ́pù ń bẹ̀rẹ̀ ráìtì tí wọ́n ṣe kí ní tọ̀rọ̀ èyàn gbọ́dọ̀ màmà dájú ní nǹkan ó ní àkátà dájúdájú o in tá àfà àṣọ mistake wàhálì iṣẹ́ àfà lọ́nà òye kì í ṣe tó kún ẹ̀rí ààrẹ àṣọkúsọ náà sọ ìgbọ́ tó sọ àfà sọ kí ni wọ́n mọ̀ tó fi sọkúsọ ló sọ so olùmọ̀ kan lè yán ó tún tí èèyàn bá ti ìdè lẹ́wù yẹn èèyàn ó tún lọ bí ìlọ́wọ́ nínú ọdún kẹjọ ìdájọ́ kí ní ah, bàbá àbàbò ṣèlú ìbàyẹ̀ ló tún rẹ̀ mọ̀ pé mistake làbá rẹ̀ ṣùgbọ́n látọ̀dọ̀ rẹ̀ tún ìdè pé o ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ mọ̀ ní ẹlòmíì ní tó fi bẹ̀rẹ̀ mọ̀ tiẹ̀ yẹn ma wá mistake kiri kò sì lè nímà abàdà so ní ẹ̀tọ́ sọ pé àtàsábùt fi káwọn ní àkàtọ̀ mistake tó lọ fẹ́ correct yìí ó gbọ́dọ̀ kọ́kọ́ màmà dájú pé mistake ni wọ́n ní wàhálì kẹ́yìn ó tó mọ̀ pé mistake làáfà ṣe wazifatul ulama rasikh iṣẹ́ àwọn tó tún tẹ́yẹ̀ bá ti máa mọ̀ dájú pé àfẹ́yàn ṣe ọ̀tọ̀ ìyàn ní tẹ̀lé lórí ìkàyà ìyàn ní ìjọgbótọ̀ bó ló ṣe rárí àfáwà náà ma máa lọ́nu náà àtẹ̀lé lọ́nà ara ò ẹ̀hò ní abala àtẹ̀yẹ ìyàn ní bá fẹ́yàn ṣe ìkàyà kádìdé láti rùkú alkọ́bù kéyàn ti wà àfá àkà àtọmọké ọ̀wá ilélẹ̀ ọmọ tí òun rò pé bẹ́ẹ̀ bí yẹn zálà kìláàfù rẹ̀ masára ìṣẹ́ àdìyà kí wọ́n lọ́pàá ń bẹ̀rẹ̀ pé àfá àmú kọ́bùdù ọmọ kí ó ń kò ní lẹ́yìn àfá rẹ̀ kò ní ṣe kọ́bùdù ṣe dáadáa le, wọ́n bí ṣe kò dáadáa lẹ̀ bẹ̀rẹ̀gbà ní ń bẹ lórí àwọn masálì ṣe àdíyà kíyàn tó sọ pé ibi tá fún àwọn fèsì correct èyí ò ní pìlẹ̀ téèyàn ó dẹ̀ rí pé kìí pé fọlọfọlọ lè ṣe tó ti èyí ò ní pìlẹ̀ dáadáa láti lè fi sọ pé ah, kàbáyé gbogbo ẹlòmíì fọlọfọlọ nígbà tó dé pé àwọn ah, bá tún lọ nìkan orí pé ń tán ṣe ń bẹ̀yà lọ́wọ́ ah, bẹ́ẹ̀ fà wọ́n sí ìkà náà ni wọ́n ẹ̀ tó fi conclude bẹ́ẹ̀ ó lè gbé wá bí ọ̀rọ̀ béèrè bí ìbéèrè ló fi lè mà wípé à ah, àṣé ọfẹ́ forí túlẹ̀ agbọ́n ni àti àwọn mọ̀tá ìlú mi ń bẹ lábẹ́ nǹkan yẹn tí ìwò ìṣẹ̀ tí mọ̀tá fàdé mọ̀ ṣùgbọ́n tẹ̀yẹ bá clear pé zálà ni kìíní tí ẹ dẹ́mọ̀ pé zálà ni tó ọ̀bà lè rí stop lọ́dọ̀ àfa ìwọ máa tẹ̀lé lórí nǹkan yẹn láti kéèyàn ó wá àwíjàre fàáfáyà tàwílì sáàìd kéèyàn ó bá yí ọ̀rọ̀ yẹn lọ́nà tó wọlé bóyá àrísì tàbí sọ báyìí bóyá àrísì tàbí sọ báyìí bóyá àwọn afọ àbáyà àwọn òògbà ní pàdísì náà lálàáfíà àdíjì tí wọ́n lò ní àdíjì tọ́rí fún un ó lè jẹ́ pé àwọn àdíjì pé àdíjì tọ́rí fún àdíjì yẹn èyí ó bá fẹ́ yàn wá ọ̀dọ̀ lọ́gbọ̀n ìgbà tí ìbá ti ṣe pọ́npàlà pàlà náà ní asúná. kéèyàn ó ná nàṣíà ìmọ̀ràn àkíyèsí kéèyàn ó ná fún àfẹ́yàn belotrin pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wàsírìn kìí ṣe gbọ́lójú gbogbo èèyàn àbí lórí social media bó ti jẹ́ pé pàtà ń ka tíra àwọn afá àwọn ọjà mistake tó lágbára gan àwọn afá ọlọ́pàá kọba kẹwọn ọlọ́pàá kọba ṣíkàdá fún kódà wọ́n ṣe mistake tó bú ayà gan ọlọ́pàá ọlọ́pàá sír lọ́bá níwà sẹ́lẹ̀ kan torí pé wàhálà àbẹ̀ àá ilẹ̀ correction ẹgbẹ́ lọ́n ti bẹ́ẹ̀ ọmọ ni láàbẹ̀ ẹ̀rùn fi wọ́n tashhir kìí ṣe bí kò wá máa lè pọ́n lé níwájú ẹ̀ ọ̀rọ̀ tó lé wà tashhir tashhir ni pé ọfẹ́ fi hàn ọfẹ́ ràn kálẹ̀ mọ̀ pé oṣù rọ́dù fún ẹ̀láàrín tí wọ́n sọ ìpín tó pọ̀ فلا تبلغ كرامته فلا تبلغ كرامته في قلوبهم فلا تبلغ كرامته في قلوب المسلمين afárá yìí ẹni tó ní kọbúl lọ́dọ̀ àwọn èèyàn ni táwọn èèyàn máa ń gbọ́rọ̀ rẹ̀ lórí ọ̀rọ̀ súnà ọwá lọ sa àwọn zálà rẹ̀ bíi mẹ́ta gbogbo àwọn tí ń gbọ́rọ̀ wá lọ ń bá wọn pé àwọn ànímọ̀ ló sọ bẹ́ẹ̀ ẹbí wàláì wọ́n ti ta balance wọ́n ti ṣe ti dàn ti dàn ṣe ti gá kó tún lọ bá gbọ́ àwọn ilé ṣé ká má gbọ́rọ̀ rẹ̀ mẹ́rin wọ́n ni ṣé jẹ́ náà bí kíyàn ó máa kíyèsí ipò tọ́lọ̀ ń fi sí láwùjọ fàlàtúndẹ̀rù karamatu hó fi kulubil mùsùlùmí kíyàn má ta aṣọ ẹ̀pọ̀ àbàwọ́n sí karama àfẹ́yàn lẹ́mí àwọn mùsùlùmí àwọn ìyàtọ̀ ní kọ̀bùrù pẹ̀lú ẹ̀ àwọn ilé dáhùn sọ àfáà tó nípìlẹ̀ dáadáa tó nípìlẹ̀ dáadáa kódà gbà ní ìbẹ̀ àfáà náà lè kù díẹ̀ ká tó jẹ́ èèyàn iṣẹ́ ètò èèyàn ní láti ṣàwọn àtúnṣe kódà gbà ní ìbẹ̀ tí wọ́n bá tó fẹ́ sọ̀rọ̀ míì tẹ́gbà àfáà yẹn ti sọ́ bá míì ó tún rí bẹ́ẹ̀ yóò ti sọ́ ọwà ní mọ́tàlásí àfáà rẹ̀ rẹ̀ wọ́n bá jìfẹ́ kírun wọ́n bá jẹ́ pé aláwọ̀ àpọ́n mọ́rọ̀ aláwọ̀ àpọ́n rọ́ ọwá ṣe dárùsùn bẹ̀ àfáàkọ́ fọwọ́ sí kó mọ́ ṣe dárùsùn fáwọn oníbèrè kan àgbègbè ẹjọ́ ṣé ó tọ́ kí ẹni tó pẹ̀rẹ̀ ní mọ́ tó rẹ̀ pẹ̀rẹ̀ láàfà tó ní kí wọ́n máa rọrùn lẹ́yìn lẹ́yìn àkọ́kọ́ náà ìjọ ọ̀kọ́ lọ́nà ìbéèrè tó ń jèrè jèrè kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó jẹ́ ìmáàmù kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó jẹ́ àfa ìbéèrè yẹn ìbéèrè tí àwọn àfa tí wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ ó kó ti táwọn àfa sọ lórí ẹ̀ ṣùgbọ́n líǹkì ẹ̀ máa àbá rẹ̀ ẹni tó béèrè béèrè wọ́n fẹ́ fún líǹkì ẹ̀ máa kí ni líǹkì máa yẹn kí lè fẹ́ fi ṣe ṣe bí kẹta ti نعم nínú àwọn nǹkan tí wọ́n máa ń kì wá nílọ̀ lérí àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú bá a ṣe pàápàá lé àwọn nǹkan kan bẹ tó lè wípé ní rírí síta ìta bá rí ẹ sọ pé ń lé mi wàtàkì ṣùgbọ́n in real ẹ̀yìn jẹ́ pé àfáà yìí ẹ̀dẹ̀ tàbùkù ṣùgbọ́n lójú ẹ̀ káàmù ṣàrà wọn pàlẹ́ lápòjúwe àfáwà ní ọkọ̀ àfẹ́jọ lágbàkà àwọn àfáwà ẹ̀wà fún mọ́ ibi tó ẹ̀yìn bí 20 láàrin àfẹ́jọ lágbàkà ẹ̀wà fún tẹ́gbẹ̀ ẹ̀fẹ́ ẹ̀fọ́ ẹlẹ̀ pàlẹ́ mọ́lẹ̀wọ̀lẹ́wà bẹ̀rẹ̀ kẹwàá fún mọ́ ẹwà pọ̀ lé lórí débi pé ẹwà fara ní wà ìlìjáwó débi wípé tí bá ń lọ lójú ọ̀nà gan ibi tó léwu lẹ́fún má àyíjà lùbákà ìlà àbákà má kò júwe wọn má kò júwe yóò wá ìwà tábà bá ti rí tẹ́ jẹun náà lọ máa wá táwọn ẹgbẹ́ padà wá ló mo fẹ́ sùn nítàǹdà ẹ̀rọ àṣìwọ́ àtúntò lò fẹ́ sáwọn ìpàdé mo rò pé rọ̀lẹ́yìn mi ráì mo ní kí gúbẹ̀ kan wá nísìn pé tí a sọ fún mo fẹ́ sùn ẹ̀ mo rúgbà ní tí ẹ̀ mo ní mi ò lè ráyè nírọ̀lẹ́hùn ọ̀rọ̀ ìmọ̀ náà ni question kan lórí ọ̀rọ̀ ìmọ̀ náà ni tàwà bèèrè so káàkiri àgbàríkà ìmọ̀ yìí fákà fákà náà yóò tọ́ eyín tó ń ṣe yẹn ojé kódà bẹ́ẹ̀ ní kò ń pọn lé mi ṣùgbọ́n ń fara ní ń fara ń fara ní ń fara ní àfáàbò sọ́kọ́lọ́n kọ́ la tó nǹkan tó dúpọ̀ àfáà ní bùkátà tó gbàdí kó òjò pọ̀ bàjẹ́ àfẹ́jà ìgbàkan fáwa náà ó tún bàjẹ́ àfáà ní òtútù ṣe wàá tún dọ̀lá ó tún bàjẹ́ àtàtì fi máa jókòó bí náà lóṣù gbogbo lọ sídà tó fi bàjẹ́ òun fara ní ọ̀dọ̀ lóhùn ṣe ń ṣàlùbáríkà lérí sinasala salama tó abúlọ́wọ́n wa sọ́nà wà tààlà kò fún àti ẹ̀rọ àwọn nǹkan tá à ń kà yìí ó ṣe pàtàkì ó jọ bí eré nìyí ṣe téèyàn bá lè dìmọ́ nǹkan yẹn ní máa ń bí àlùbáríkà síyàn lára kódà tó fi dúró àwọn òbí èèyàn àwọn òbí èèyàn àwọn olùkóyàn àwọn tó jù yàn lọ náà fi máa júwe èèyàn gẹ́gẹ́ ọmọlúàbí láwùjọ ah! ó yá yìí ọmọlúàbí ọ̀wá sẹ́ni tó yẹ kán rú yìí lọ́mọlúàbí tó tó ẹni tó ní ẹ̀sìn lọ́nà kí ó lóòótọ́ ṣùgbọ́n ó kù ó lò kù síbi tó pọ̀ ó kéwò àwọn ọmọ ah, kéwò àmọ́ púpọ̀ àwọn jí ò sí láyé pápá jùlọ ẹni tó ní mẹ́ẹ̀sìn àwọn èèyàn ọ̀gọ̀ débi wípé káńkà gba nǹkan lọ́wọ́ gbogbo èèyàn kó tó di páyé gbà fún àwọn fẹ́ máa gba nǹkan lọ́dọ̀ rẹ̀ wọ́n wọ̀ láyà wọ́n wò ládàbí tó wà lára rẹ̀ kó tó di pé wọ́n àkógbọ́ ọ̀rọ̀ wọn sọ́dọ̀ rẹ̀ pé ní tó bá sọ náà lábẹ́ gbà ṣe tó bá jẹ́ tó lè bẹ̀rẹ̀ owó